الرحيم الحمد لله وليه التوحيد ولا اله الا

ti lè máa tẹ̀lé àti ọlọ́wọ́n ọba lọ́pẹ́ká àti kọ̀kọ̀ òun lọ́lọ́wọ́n ọba àlékè gẹ́gẹ́ bí ẹni tó ju pájú tẹ́lẹ̀ fún òun ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n sọ yí pé aláwòyá nílé lẹ́bí náà àmàlù ó sàkókò fún àwọn ẹni tó ń gbọ́ á ń la kọ́kàn wọn rọ̀ fún tọ́lọ́wọ́n àti nǹkan tọ́lọ́ ọba àlejò ọlásọ̀kalẹ̀ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ tí ì ṣe alukur'an eléyìí tó jẹ́ òdodo ọlọ́wọ́ bá àlejò ọlá nígbà míì á pé àròyìn alukur'an àròyìn ẹ̀ á ní alahaq nígbà míì àròyìn ẹ̀ á ní asanal adi àti àwọn àròyìn míì eléyìí tọ́lọ́wọ́ bá àlejò ọlá máa fi ròyìn alukur'an ọlọ́ni ó lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn wọ̀nyí ó tako pọ̀ tó yẹ fún kálukú wa náà gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé lórílẹ̀‐èdè wa náà lénìí ọkọ̀ àwọn èèyàn lé títọ́lọ́wọ́ ọba ṣíṣe ọkọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ títọ́lọ́wọ́ ọba ṣe sùn lọ́pọ̀lọpọ̀ ọkọ̀ àwọn èèyàn rọ̀ sí ó tako pọ̀ náà pẹ̀lú títí òṣèlú kálukú wa náà bára wa yìí kọ́kàn wa ọ̀rọ̀ títọ́lọ́wọ́ ọba kó rọ̀ sí alukur'an kí làwọn òfin tọ́lọ́wọ́ ọba àlekè ọlá pa wá pé àṣẹ eléyìí lẹ́yìn kó pàtàkì lẹ́mìí wa ká máa ṣe wàlá yà kúnú kálẹ́bí náà wọ́n tún ní kìtàbù ọlọ́run ní ká má lọ dà gẹ́gẹ́ bí àwọn tá a fún tírà ṣáájú lọ́pọ̀lọpọ̀ ọgbà tọ́lọ̀ bá ń rìn fún àtàwọn tá a fún ní tírà ṣáájú àlùbọ́ọ̀lì òun náà làwọn yẹ̀wúdí torí pé àlùlù kìtàbù àlùyẹ̀wúdí wà nàṣọ́ra ni ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́run máa ń rìn fún àtàwọn yẹ̀wúdí pípọ̀rọ̀ tí wọ́n ní sábà máa borí ju pápá jùlọ tí bá ti tóra ànábi jẹ́ ká mà yí pé àlìyẹ̀wù àwọn àwọn yẹ̀wù títẹ̀ rí yẹn àlùmọ̀gbùbù àlẹ́ yìí ọlọ́wọ́ bá àlẹ́ sọ̀rọ̀ bínú sí wọn. torí pé kùránì ọmọ tóra wọn ẹ ṣe tí wọn á ní ìbínú ni ọlọ́wọ́ bá àlẹ́ sọ̀rọ̀ fún wọn ní ìmọ̀ wọn ò lo ìmọ̀ tí ń lọ́wọ́ wọn. yẹ̀wù bí ìmọ̀ ń lọ́wọ́ wọn ọkàn yahudi le ju ọkàn àwọn nasọra lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a rí léne lágbàáyé táwọn pé kristian kìnìkan yahudi ni àwọn ni wọ́n dominate ọ̀pọ̀lọpọ̀ àwọn world power gbogbo àwọn agbára ayé táwọn yẹn ń rí gẹ́gẹ́ bíi táwọn ni alágbára ayé wọ̀nyẹn àwọn yahudi lọ́wọ́ àmì. ìmọ̀ ń bẹ lọ́rọ̀ àwọn lóòótọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ nípa àmọ́ tẹkinọ́lọ́jì léne àwọn náà wọ́n ṣáájú mẹ́ẹ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ẹni àánú ni wọ́n ẹni tọ́lọ́ ọba àlekọ́ lábínú sí ni wọ́n gẹ́gẹ́ bá ànábì sallallahu alaihi wasallam lójú fún wa pé gan eré lọ́mọ kúrò àlẹ́yìn àlìyẹ̀wò àwọn tọ́lọ́ ọba àlekọ́ lọ́wọ́ bínú sí àwọn yẹ̀wò dé ni. wàlá dọ̀ọ́lì àwọn ẹni àánú tó ń sọnù àwọn làwọn nà sọ́ra kí làwọn fi sọnù kò sí mọ̀ ọgbọ́n orí lásán ni wọ́n fi láwọn fi ń sẹ̀sìn ọgbọ́n orí àwọn ni wọ́n fi ń sẹ̀sìn ká bó ṣe wá rí ọ̀hún ọlọ́run wá ń sọ bí yìí pé àwa mùmíní àwa mùsùlùmí náà ká má dàbí wọn kí wọn làwọn fẹ́ sọ pẹ̀lú mùsùlùmí tó ṣe wípé gbogbo ìjọsìn rẹ̀ tẹ́ḿpìlẹ̀tì àwọn yìí lòun náà gbélé lórí kọpikọpi ni wọ́n ń ṣe òun lọ́pàá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi náà lénìí ẹ̀rí wọn á ní ẹ wọ́n ti ń kó àwọn ọmọ wa lọ káwa náà ọmọ wa ṣe ni wọ́n ti ń ṣe kẹ́hìfà gáàlì islam ń sẹ́ni tí máa ń kọ́pì yẹn wọ́n yẹn àti máa ń kọ́pì islam yẹn gbogbo dáadáa olófẹ́ máa sọ fókò sínú islam tó tún wà lọ́bùnmí. àwọn àtàlíbù dáwà wo lọ́pẹ́ máa wà lọ́bùnmí tó nínú alukur'an tó nínú àtàlíbù dáwà tó ànàbàwíyà àwọn ìlànà tá ànábì fi pè àwọn èèyàn sẹ́sìn tó wá jẹ́ sí wípé ìjó ló wá fìtẹ́ inú pé àwọn ọmọ wa ń jó káwọn náà máa fi ìlú sí káwọn náà máa fa àwọn mísíkì ó lè jọra wọn èèyàn sì máa sọ pé èèyàn ń jó èèyàn sí lọ́wọ́ ọjọ́ra wọn eléyìí náà bá lè kọ́lá náà sọ fún wa pé mẹ́jẹ á dàbí àwọn Yẹhudi bàbá tiẹ̀ pọ̀ nǹkan kan nípa ọlọ́run ẹ má dàbí wọn ẹ má sọ fún wọn ṣe nǹkan báyìí kẹ́yìn náà wá pẹ́ gbé wọnú ẹ̀sìn yìí rárá ẹ má ṣe bẹ́ẹ̀. bó tilẹ̀ pé ńlọ́wọ́ bá lè kọ́lá ń sọ lọ́wọ́ bí ni wípé tá má dàbí wọn nínú òṣèṣì wọn àwọn tá a sọ yìí ní kọ́bìl àwọn tí wọ́n ṣáájú kọ́lọ́wọ́ kódà bàtọ́ ọ̀rọ̀ alẹ́ ń lọ amadu àsìkò pẹ́ pẹ̀lú wọn ọlá wà lọ́wọ́ wọn tipẹ́tipẹ́ àwọn ànábì ọlọ́run jáde lára wọn ó ṣe wá àsìkò wọn ìmọ̀ ń bẹ lọ́dọ̀ wọn pẹ́ pẹ̀lú wọn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ lu ọkàn wọn tó ti tọ́lọ́run náà ọkàn wọn ọba ọkàn wọn ọ̀rọ̀ ti ẹ̀mẹ́jẹ náà ẹ̀ má bí mo mìíní bá bẹ́ẹ̀ ṣe kankan tí wọ́n ti ka ayé àkùránì fún mi pé ọlọ́run bá lè fi ọlá ní báyìí ní ká ṣe mo mìíní òdodo yóò ju tọwọ́ rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ yóò sì gbá tàlùkùránì yóò mọ̀ tàlùkùránì bí mo mìíní òdodo ti wọ́n rí nìyẹn ọ̀pọ̀ bala ti ka ọ̀rọ̀ àbáwá ọmọrù fúnra wa àbáwá ọmọrù lé wọ́n lé gbígba ìsìláàmù wọn náà bí wọ́n ti gbọ́ kùránì báyìí lọ́kàn wọn lọ nígbà tá ànábì jáde láyé sallallahu alaihi wasallam ẹ̀rú pa àbáwọ̀ ọmọ òun pé táwọn bá lọ kéde pa ànábì kú báyìí táwọn èèyàn níbi ìsìlámù rẹ̀ báyìí ẹ mẹ́jà sọ pa ànábì kú títí wàá fẹ́ ni pé ẹni ọbẹ̀ sọ pa ànábì kú kọ́rẹ́ màá sì sọ orí ẹ̀ kalẹ̀ màá bẹ́ orí ẹ̀ yìí kéde kó wọn abẹ kpayẹ lọ fún fi dẹrù bàwọn yẹ káyọ torí wọn ti mọ tá a bá pé akin yẹn ni ọ̀pọ̀lọpọ̀ yẹn náà lọ bẹ́ẹ̀ rẹ̀ wọ́n gbọ́dọ̀ tá a bá wọ́n rúkọ ẹ̀rú ń ba wọn kálukú jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ mú wọn pé táwa ní ọ̀rọ̀ àtọ́kọ́ àlẹ́ mi kú lóòótọ́ ṣùgbọ́n bàbá wa alifatul awwal bàbá wa Abubakar radiyallahu anhu ó wá jáde mẹ́ngbà tó wọlé tó ànábì dantọ́ jáde tó kíso ànábì tó fọwọ́rọ́ ànábì lójú ó da sọ gbogbo jáde tọ̀ wa man kana ya'budu Muhammad fakọd mata Muhammad ẹtọ ẹkọ anabi ní nsìn gbàtà anabi wà láyé anabi ti kú báyìí o ṣùgbọ́n wa man kana ya'budu Allah fa inna Allah hayyun la yamut ṣùgbọ́n tó ẹkọ Ọlọ́run ní bá ń sìn lódodo lóhun nìkan Ọlọ́run bá ti wà báyìí o anabi wa kàáyà kàfọ anabi wa kàáyà kàtẹdé nínú al-Qur'an bẹ́ẹ̀ àbí ti ká anabi ká njọ náà àbá Umaru ní ayé anabi ká àwọn oníjọ náà ẹ rò pé àwọn òbí ẹ bí ọkàn àwọn sì ṣe ọ̀pẹ̀sẹ̀ níjọ́ náà lọ́hùn. wàtá níbi àwọn abúgbàtìrì ti kọ́kọ́ bẹ̀rẹ̀ mọ̀kọ́dímà pé wà mọ̀ nǹkan ẹ̀yà abudu muhammad kàkọ́dímàtà muhammad àbá umaru jáde pé ah àbá yìí sọ ìlànà káwọn èèyàn mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n bàbá abúgbàtìrì ti débi ayé àkàrà ìtọ́ka báyìí wọ́n lọ́kàn àwọn sì rọ̀ pẹ̀sẹ̀ bọ́lọ̀ ti fẹ́ kọ́ rori náà nìyẹn ìwọ wá ní wọ ṣe bí sọ́ba káyà àkàrà nìkan kí ni wọ́ bóò ní ma rí lára rẹ̀ ọ̀gọ̀rọ̀ nù mùsùlùmí mi lé ní sábà káyà àkùrá nìkan tí wọn bá lọ wáyà wá fi ni ní wọ́n bá àpéjọ lọ wáyà wá fi gún un wọ́n lọ wáyà wá wọ́n fi torí pé òun nǹkan báyìí kálà kò bá sì ló ṣe déédéé tí ń ni fún ọ ọlọ́run fẹ́ dáadáa fún ọ ní pé sọ pé kí ni nǹkan tí ń ṣe tí ọ̀dá o tí kùránì ọ̀ sọ fún mi lónìí pé kí n fi ilẹ̀ tó sì bílẹ̀ níbo ni mo láàkì sí níbo ni mo wíìkì sí àwọn nǹkan ọlọ́yẹ kí n máa ṣe tí ì máa ṣe tí wọ́n wá lọ bọ́ wá sí tí wọ́n wá ka kùránì fún mi pé nǹkan báyìí ò tí ì máa ṣe tẹ́mi náà wà á ronú kan ra àti ah mo tí ì máa ṣe nǹkan báyìí lóòótọ́ èmi gan lọ́lọ́ bá wí tọ́nà bá wá bọ̀ wí ṣé wọ́n wá òkú ẹnu àbá àtàló ti jáde àbá wọn wá dọ̀ta rẹ̀ nípò láàrin torí ìdí eléyìí ọlọ́run ọba àlejò ọláńkò wá sáà kíyèsí pé mẹ́jọ wa náà dàbí wọn o kò sí tọ́lọ́run ọba àlejò ọláńkò fún wa ń bí ìjú wípé bí wọ́n bá ta kọ̀ránì létí tiwọn kìí tà ọ̀rọ̀ ọlọ́run ọ̀tà létí wọn kí wọ́n máa jó kí mùsùlùmí mi kó máa fi pàtúmà kó máa fi òbésèré kó máa fi àwọn oríṣiríṣi akọrin ayé kó máa fi wọ́n ṣe ẹ́fídẹ́ǹsì lórí ọ̀rọ̀ ó péjú. kí wọ́n sọ pọ́lọ̀ ń wí báyìí sọ báyìí lọ. kí máa lọ ń wí tọrọ ọ̀kan náà akọrin ayé tó ta ko kùránì yóò sọ fún wa pé àà ẹ̀ wá sọ wípé kùránì yọ pọ̀ nǹkan tí olórin báyìí sọ yìí wo dèdè dàpọ̀ kí wọn. yóò mọ̀ ni tó sọ báyìí ẹ̀ yá sọ pé kùránì sọ báyìí sọ yẹn ọ̀rọ̀ tó ti pẹ́ ni ọ̀rọ̀ tó bá nàmú tó bó ni mu tí ó tún bọ́ làmú òun lọ́wọ́ apẹ́ létí ọ̀gọ̀rọ̀ nu mùsùlùmí lẹ́yìn jẹ̀mọ́ mùsùlùmí ọlọ́run kó wa dá sí èsì o kí la fi ń ṣètò ọ̀nù lé wa kí la fi ń ṣètò ọ̀dẹ̀ẹ̀dẹ̀ wa kí la fi ń mójútó àbí wa lórí ara wa lórí àwọn fámìlì wa ọlọ́run kó wa dá sí èsì ọlọ́run ká mọ̀jọ́ kan wa ó le torí pé àwọn tó kan wọn le lánàá yìí ọlọ́ni wa kẹfí irun mìíràn fásikù ọgọ́rọ̀ àwọn tá a sọ yìí fásikù ni wọn tọ́ba ní fásikù ẹ alẹ́kárìbù àńtọ́ àtìlá ẹni tó ti jáde kó bi tẹ̀lé tọ́lọ́ ẹni tí ó tẹ̀lé tọ́lọ́ wọn bá wọn ọlọ́run ọba àdìsọ́lá pẹ̀lú fásikù ẹ wo qualification tọ́lọ̀ ń fún àwọn kan sínú àwọn eléyìí wọn náà fẹ́ jẹ ni kọ gbọ́ kọ́lọ̀ ń wí ó jẹ́ pé ìfẹ́ inú rẹ̀ náà ló jòkó tì bẹ́ẹ̀ sì ni gbogbo gbà lọ́lọ́wọ́ bá lè sọ láti wá sákèsí nípa àfẹ́ inú ànábi ń kó wá sákèsí nípa àfẹ́ inú àwọn ẹni rẹ̀ ṣáájú náà kó wá sákèsí nípa àfẹ́ inú wọ́n ní kíni wọ́n ní ìfẹ́ inú wàá dar wàá sórí fún àwa wàá dar àǹtí wàá níyàwó ìnálẹ́ àwa máa tà wá lá yusuf mi àwọ̀ ìnálẹ́ àwa máa tà wá la ìsìnmi àwòyẹ́sìn fani fasúlé fún àwa darí ìfẹ́ inú rẹ mọ́ta tiẹ̀ pa ìfẹ́ inú tì wá dar wá sọ̀ra ántìwá níyàwó mọ́jọ́ jọ̀gálẹ̀ ọ awa rúbọ ìnálẹ́ àwa ìfẹ́ inú torí yẹn máa wá la tọ́ba ti ní rẹ tọ́ba ti yóò sì ní tó kó bá ọ ní o awo yẹ sùn àbíkọ́ pa ọ́ kò sí nǹkan kan tó bẹ́ẹ̀ ti wọ́n ju yóò parun lọ ìfẹ́ ẹnu yìí kó parun báyẹn torí ìdí eléyìí jẹ́ máa mùsùlùmí ọlọ́wọ́ bá alẹ́ tọ́lá ń pè wá sákèsì ẹ wo kọlifíkàn tó fún àwọn èèyàn wọ̀nyí nítorí kíni torí pọ́ káwọn máa lè sí tọ́lọ́run bí wọ́n bá pè wọ́n sí di tọ́lọ́run sí ìjọba ìdíje kan ọkàn wọn ò lè ní wọ́n kọ́ ti kún bí wọ́n bá ka orúkọ wọn dọ̀kú kura ni wọn bá wọn ibi iṣẹ́ táwọn ń ṣe wọn níbẹ̀ gbọ́. jẹ́wọ́ mùsùlùmí ọlọ́run tún wá ń lọ ní àyà yìí wọ́n ní ká má dàbí wọn o ọlọ́run wa fi tẹ̀lé pé ìlàmù ẹ lọ mọ̀ ẹ̀yin mùsùlùmí ìlàmù wọ́n tó olóòṣè ìsìlámù gan lọ mọ̀ gbogbo nítorí kò yẹn láàyò ìlàmù lọ mọ̀ ife àná lọ ayò ilẹ̀ àrùdọ̀ bá dàmọ̀ òsì ìmọ̀ ń yẹ ilẹ̀ padà lẹ́yìn ìgbà tó ti dòkú táwa náà wá sòkò táwa yìí ẹ wo dry season táwa yìí táwa náà wo ọ̀pọ̀lọpọ̀ àwọn koríko wọn ò fìn ó sì gbẹ fún rẹ̀ ẹ wá fi di bí oṣù mélòó kan nísìnyí ní kó ju ọ̀rọ̀ nísìnyí yóò tún dìde padà ta ló fi fatalaisa àti tó fi jáde. iná náà bá àlejò láǹsọ fún wa pípé ní ẹ lọ́ọ́ mọ̀ ẹ́ pé òun ọlọ́run ọba yóò yí láàárọ̀ bá dáná ó ti ya ilẹ̀ tó ti kú tẹ́lẹ̀ òun náà lòun máa ń yè padà tí ó tún padà di nǹkan tí ó tún máa wúlò lẹ́yìn ìgbà tóun bá sọ òjò kalẹ̀ àwọn nǹkan wọ̀nyí yóò wá di nǹkan tí yóò tún yè padà àwọn àbá olùmẹ̀sìn wọ́n ní tọ́lọ́wọ́ bá àlejò ọlá fún wa yẹn lówe lówe ni lówe lówe òun ni yẹn ni pé ọkàn wa nígbà tó tó bá rọ̀ sí ìgbà yẹn ni ó di nǹkan tí ó tún yíye padà ọkàn á máa kú ẹ̀wọ̀ lọ́n ọkàn á máa kú ọba tóun bá ti ní kí tẹ́ ẹ bá ti kà bó ti yẹ kó rí náà nìyẹn ọkà tó ti kú tó kúránì bá tó kúránì bá tó bá wọnú ẹ yóò wá yí padà yóò wá yí abẹ́rẹ́ ọlọ́ni ẹ̀rọ mọ̀ yín pé kọ́líbà yà nà lákùnrin lẹ̀ àyàtì à ń sàlàyé àwọn àyà wa fún yín là àlàkùn tààkìlù pàápàá iṣẹ́ yìí náà bá ti fẹ́ni tẹ ẹ bá wòye sáwọn àyà tá fún yín ẹ sì làákàyè nǹkan ó yẹ yín jẹ̀mọ́ mùsùlùmí ọlọ́wọ́n bá àlìkọ́lá ń bá wa sọ̀rọ̀ o. káwa náà ronú sọ̀rọ̀ ọlọ́run bọ́lá ọba àlejò láti ń bá wa sọ yìí káwa náà yà gbọ́ ká wa lẹ̀ fọ́rọ̀ fọ́rọ̀ ọmọ wọbẹ̀ fọ́rọ̀ ọlọ́run bá ti ń wọbẹ̀ ká máa ká máa torí pé òun wa ṣe ọkàn rèé ti máa bí pẹ̀tà ni ó dà gẹ́gẹ́ bí irin ẹ̀rí tó ti rọ́ọ̀sì àgbẹ̀ká yóò tún jọjú kí làwọn wá fi gbọn ìdọ̀tí ọkàn dànù òun náà ní ká gbọ́rọ̀ ọlọ́run ká gbọ́rọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam abẹ́ ọlọ́bàtà lánàá nù ẹ̀ kọ́lọ́n kó fi wá sínú ẹni tí ọkàn rẹ̀ ọ̀ma yóò máa tẹ̀lé tọ́lọ́ wọn bá lọ́kọ̀ káàdì kọ̀kọ̀ wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi